ẹjọ́ tí ajá bá fẹnu kàyàn lára ọkọ ìsìláàmù ọgbà kẹsìn ajá àti pẹ̀lú àwọn májẹ̀mú tá a ajá ń mú lọ sí lọ fi ṣọdẹ àbí kó ajá tẹ̀ ń fi da ẹran roko eléyìí ní ìsìláàmù farama àwọn ajá tí ìsìláàmù sì farama yìí ìsìláàmù farama ra. kò faramọ́ kẹta báwo láti ti wá rájá táàfin sí ọ̀kan nínú nǹkan mẹ́ta tí sẹ̀rí àfaramọ́ yìí wọ́n lè gun ọ wọ́n sì lè yá ọ wọ́n lè gun ọ wọ́n lè yá ọ àmọ́ kọ́ rà kọ̀tọ́ ó sì gbọ́dọ̀ jí sọ eléyìí jẹ́ òfin ọlọ́run wọ́n ní báwo wá ní dáadáa bá fẹnu kàn yàn lára kò sí nǹkan kan tí sẹ̀rí àsọ kò ṣe. sí a rẹ tájà fẹnu kàn nítorí pé ní tíṣẹ̀rí nípa gbẹnu wọ̀ ọ́ náà tómi ń bẹ́ ń bẹ̀ kẹnu bọ̀ tí ò sómi ń bẹ̀ kẹnu bọ̀ oníṣẹ̀rí pé fọ̀ ọ̀kan nínú èèpẹ̀ ọ̀jẹ̀ nítorí pé lónìí náà ìwádìí fi hàn wípé iṣẹ́ ó máa ń lẹ́mà nǹkan lọ́nà tó ṣe pé tí n ta fẹ́ fi yọ ọ̀bá jẹ́ ń tọ́ lágbára tó sì yí dáadáa kò ní lè fọ́nù ṣe é pẹ́ wá ní nǹkan yẹn tí ṣeré aṣọ pé ká fi fọ̀ ṣùgbọ́n ajá fi ẹnu kàn ọ́ lásọ aṣọ tí ajá fi ẹnu kàn yẹn kì ṣe gbá à ń bọ̀sibọ́sí pọ́n wa máa fọ̀ lẹ́ẹ̀méje ó tún fi pẹ̀ pọ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ajá tó fẹnu kàn ọ́ ìgbẹ́yìn lajá fi yí ọla ìgbẹ́yìn lọ fọ́ọ̀nù kò sì ní nọ́mbà ọ tí ì má tọ́ba ti fọ́ọ̀nù tọ́ba fi má kò sì parí soba fọ́ọ̀mù sí àbó fi ọṣẹ kan sí o fi fọ́ ọwọ́ afomi tọ́ mọ́tà máa fi irú salụ sálù àlà fi sínú dáadáa omi o lòun o ti fi fọ ìgbẹ́yìn ẹnu kúrò lára sọ àmọ́tàjà bá fẹnu yàn o sì tí ó sì sítọ̀ lẹ́nu rẹ̀ tó fi yíyan lára kò sí nǹkan kan tó sasọ rẹ lọ máa lo aṣọ rẹ lọ. ìbéèrè mi wọ́n ní wípé tí cooperative wa fún yàn lówó tó sì fún yàn lówó yẹn pé kéèyàn máa fi ṣòwò ọ̀nà wo ni cooperative yọ gbà jèrè àkókò kọ̀ọ̀kan wa torí kì í sọ̀rọ̀ cooperative làwọn bá yín sọ kọ̀ọ̀kan wa wọ́n jèrè wọn ò jèrè kọ̀ọ̀kan wa àwọn àwọn gbọ́dọ̀ ní rules and regulations kan fi lélẹ̀ sẹ́ni tó bá gbowó lọ́dọ̀ wọn àwọn ò fi yé ike bọ́yá owó yìí owó màálùú lọ́ọ́ máa fi ṣe tọ́n bá ń fi ń ṣòwò màálùú á máa ṣírò owó yìí lọ́sọ̀ọ̀sẹ̀ á máa ṣírò rẹ̀ lóṣooṣù èrè tó bá wọlé báyìí báyìí láti jọ máa pín eléyìí tá à pè ní almudaraba àbíkọ́ sọ pé búrẹ́dì lọ́ọ́ máa fi tà àbí kí wọ́n sọ pé owó yìí o àkàrà lọ́ọ́ máa fi dín ohunkóhun tó bá sọ fún un tó bá yẹ ẹ́ tó bá yẹ ẹ́ tí nǹkan kan bá sowó oní òfòrí oní òsù oní òfòrí ní òfòrí sù oní ọ̀sán àmọ́ tó bá jẹ́ kíkọ́ yẹ ẹ́ níta ni kò fowó ṣe náà ló fowó ṣe kò sì gbówó lọ síbi tí parun ti lè dé gbówó tí nǹkan kan bá sowó àwọn ẹni tá gbówó kalẹ̀ ní òfòrí fà bí mọ̀tò arábà àti Islam ti ṣe wà nù ẹ̀yin ọ̀hánì sọ pé cooperative ò ní ṣòfò. ẹ ọgbowó ọ da ojú owó padà ní under any circumstance rárá lábẹ́ òfin ọlọ́run tí kankan bá sowó tí èso ńlọ́fà ọlọ́run ká dára pé nǹkan fara gbà náà islamic cooperative yẹn kìí islamic kìí islamic because ẹ̀yin kan máa ń pè nǹkan ló nàìjíríà ni ṣáájú ìwádìí nítorí pé ẹ islamic cooperative nítorí pé táwọn fún yín one hundred thousand hundred thousand náà lẹ́ẹ̀fi san padà kò ní lé nǹkankan ìdí tẹ̀ fi pé ní islamic nù àmọ́ tẹ̀yìn náà bá rántí pé ìgbà táwọn yá yín hundred thousand ńṣe ni wọ́n yá yín hundred thousand yẹn lẹ́yìn ìgbà tẹ̀yìn ti kọ́kọ́ yá wọn ní fifty thousand bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n so lábẹ́ òfin ọlọ́run eléyìí kìí ṣe islamic nítorí wọ́n pè ní kọ́ọ̀bọ̀n jẹ́rẹ̀ lẹ́fà ẹ̀yà wọn lówó ẹ̀ wá ti sàǹfààní yìí so wọ́n sì sọ pé kullu qardin jarra naf'an fa huwa riba gbogbo owó tá a yá tá a fi pàǹfààní mi rìbá ni torí ẹ̀ bọ́ọ̀lù sọ adé islamic islamic kọ́ ọ nínú ká pé ń wà kálítù cooperative wọ́n sì pé wọ́n sì pé ara òkè àfà cooperative ara àtàlẹ́ odò cooperative bọ́ọ̀lù ti jẹ́ islamic so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o sọ̀rọ̀ owó tẹ̀yìn náà ya ẹgbẹ́ o tẹ́ fẹ́ jẹ́ o ẹ̀yin lè sọ pé ẹ̀yà ẹ sọ pé contribution ni call it whatever you like ó kọ rẹ̀ nínú òfin ṣẹ̀rí ànípọ̀ ya wọn lówó torí ńgbà tí wọ́n bá da padà fún ọ kì í sowó tó kó fún wọn gangan ni wọ́n da padà iye rẹ̀ wọ́n da padà nítorí sì ń pè ní iye àrùn lówó nù. tọ́ wọ́n ní ọmọdé lèèyàn ọwọ́ lọ dá irun orí rẹ̀ lọ́nà tó fi di funfun ṣé n tó ṣe dáa èèyàn bú ni o èèyàn bú ni o islam ọgbà kẹ lọ dá irun orí yín pẹ̀lú dúdú kò sì gbà kẹ dá ẹ̀ pẹ̀lú kọ́lọ̀ kan tó ti fún àwọn kèfèrí ló máa ń ṣe bẹ́ẹ̀ eléyìí abẹ́ pé àwọn kèfèrí máa ń ṣe bẹ́ẹ̀ lọ bọ́ sí torí kò kò sí ní táwọn kèfèrí ò lè ṣe òfin ṣẹ̀rí àsọ pé lẹ́yìn ba'dal kufri zam kò sí ní tíyẹn ṣe lẹ́yìn ìgbà tó ti jẹ́ kèfèrí tó lè jọyàn lójú nínú àwọn ẹ̀ṣẹ̀ torí ẹ̀ kí ló fẹ́ sọ irun orí rẹ di funfun sí bọ́lá ti ṣe fi irun orí rẹ lẹ̀ ló fi lẹ̀ nígbà tí irun wa irun orí ni irun agba ni tí gbogbo ẹ bá tó di funfun Islam gbà pa lè yí padà ìbáàjọkùnrin ìbáàjọbìnrin àmọ́ yí padà sí kọ́lọ̀ tí ì ṣe dúdú bíi ká lo làálì kàfi pa tí làálì yẹn bá wá kí débi wípé kíkì rẹ̀ tí yẹn bá wò lọ́kàn yóò fẹ́ jọ dúdú ọjọ́ dúdú kìí ṣe dúdú lópin ìgbà tí ọba ti jẹ dúdú so a lè fi pa irun tí gbogbo ẹ ti di funfun àmọ́ pọ̀ wá sọ dúdú di funfun à nǹkan ìmàlélẹ́yìn o. wọ́n ní ẹnìkan jẹ́ ahlùsùnà ìmọ̀ wa lọ sádù àjọ kẹta ìmọ̀ lọ sádù àjọ kẹjọ ìmọ̀ lọ sítò lógójì ọjọ́ wọ́n ní ṣé ntí ń sèyàn dà kọ́dà o. bídíà ní se ṣe o bídíà o kẹta àjọ kẹjọ ogójì ọjọ́ ò ṣe suna bídíà ló o iye fi suna lẹ díẹ̀ díẹ̀ tó fi di alùbídà kó jẹ kó yí ọ nítorí pé súnà Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe jíjà lásán ọwọ ni nígbà tí o ti tí bàbá yín bá kún kọ wọn àbí wọn àbí wọn ẹni tó bá ń ṣe kọ́ máa ṣe fúnra tó bá yín yọ káàbùkù tẹ bá ti lè kọ dínà rẹ ẹ kọ dínà rẹ bẹ ti lágbára ma nítorí kẹ má tó pàkóbá fún bàbá ń bàbá tó kọtọ lábẹ òfin ọlọ. ẹ wá ní ẹ ìjọ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ a ìlú òpéjú wáàdì ọjàbọ ọtún ọgbọrí wọn gbọ ìrọ lásán alibeda atúlẹ sọrọfà òfìbeda àti mẹtìlẹ ha kèésì àdádálẹ náà máa fi ń pa àdádálẹ torí lílọ tó lọ ọbẹ àdádálẹ lónà kò sí níta fẹ́ fi ṣe torí ẹlòmíín ṣe súnà tí ọmọ fi ṣe kẹwọ́ nu parẹ́ àdádálẹ̀ ló ń ṣe wọn. ẹlòmíín wọ́n bá wọn ṣe jọ́ kẹta wọ́n bá wọn ṣe jọ́ kẹjọ wọ́n bá wọn ṣe ogójì ọjọ́ yóò wá ń bá kú o ẹ̀yin ọmọ ẹ gbọ́dọ̀ ṣe kẹta ẹ gbọ́dọ̀ ṣe kẹjọ ẹ gbọ́dọ̀ ṣe ogójì a èmi wọn náà bá wọn ṣe tó fi kú kọjá àmọ́ tọkọ máa ṣe fáwọn èèyàn à ń torí di ẹlẹ́yìn bọ́ fẹ́ bọ́ kọ̀ ó rí ẹni tó ṣe lẹ́yìn tiẹ̀ náà wọ́n ní dábàá ti nígbà lólówó tálíkà láti pọ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀tọ́ bá jẹ́ pọ́lọ̀ ǹga ló ní kẹ̀sí ẹ̀ ní sí tọ́rọ pọ̀lọpọ̀ ntọ́lọ̀ ní kẹ̀sí ẹ̀ sí tókù bá ti kúta ìkú ní tí wọ́n máa wó màálù màálù dáràn lẹ̀ Yorùbá yìí wọ́n ń lò sọ́nà tó dáa bídà bídà bídà bídà yìí náà sàn a máa pa ọmọ tí ọba so màálù malẹ̀ bí kọjá pé eh, ìdálẹ̀ ní ti ń bọ̀ wọ́n lò rí ṣe lọ́ọ̀ni bàbá rẹ̀ kò lè pa màálù. àní bàbá kan wọ́n tọrọ ọmọ rẹ̀ wọ́n ara ọmọ tọrọ ọmọ pé ọmọ jẹ pé àwọn alùsùn nàní bàbá yìí wá ní ẹ má yọra wọn ò ní fọmọ fún un kí ló dé ẹkú náà ká tó sòkù ó ní à òun ti máa bẹ́ẹ̀ ní sòkù bẹ́ẹ̀ yóò rí ni. bàbá àwọn ọgá pọ̀ jálẹ̀ fún òní fọmọ fún ọ. gbogbo àwọn aráadáradá lẹ́yìn náà wọ́n ń tẹ̀lé súnà ó yẹ kó fi sáǹpù lélẹ̀ ni ó fi sáǹpù lélẹ̀ níta bá ti ní kọ̀dákọ̀dá náà ni. ẹ àwọn aláàfáà lù wọ́n yọ ìyànnú aláàfáà kọ́ yọ ọ̀yọ́ ọlọ́mọ àlùjẹ́nà. so nítorí délé ẹ bá wọn lọ bẹ̀ o wọ́n ń ṣèjọ́ kẹta wọ́n kẹjọ tún ti ń sọ ẹ bá wọn lọ turkwa sọ pé ní gbogbo bó ti ṣe wà nù wà rajà ẹnìkan dúró. táwọn ó fi rówó ọjà yẹn san kí ni káwọn ó ṣe àwọn ti rìn jìnnà kọjá bí táwọn lè sọwó lẹ̀ tọ́lọ́jọ́ ó fi mówó njẹ́ ṣe ni pé njẹ́ ra ẹ sọ ẹ sọ ẹ nílò títí sẹ́ fi dá padà sẹ́ni tó ní àbíkẹ́ bá mówó rẹ̀ wá tó jẹ́ pé nǹkan tí máa bàjẹ́ níbi búrẹ́dì. yóò sì tẹjọ́ mélòó kẹ́ẹ̀ tó tún bá bẹ̀ kọjá ẹ jẹ búrẹ́dì yìí àmọ́ kẹ́ mówó rẹ̀ wà ń títí fèrè àmọ́ kẹ́ fowó rẹ̀ ṣe sàrà sọ́pẹ̀ yín kẹ́ fóun fóun so ẹ dáwó padà fún ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní kí ni ká máa lo alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n sena lọ́sẹ̀sẹ̀ nídìí tẹ̀síbá ànídìí abẹ́bẹ́ sí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ní gbọ̀ngàn lójúmọ́ subhanallah wa bihamdihi ní gbọ̀ngàn lójúmọ́ kí náà bukata tẹ̀síbá yìí ẹlòmíì ò ti sùn lọ yọmọ wa fa yọmọ fa tọwọ́ rẹ̀ bá ti ní tó bá ti bírèkì ọwọ́ rẹ̀ báyìí pé o ti débi tó dé yọmọ kó n ṣe kankan kò ní tùmọ̀. tẹ̀sùbá yìí sàmì islam àmì islam òun náà ní ká sí lọ àmì islam ní ká sí lọ kọ́dà kìí sàmì islam ní oṣù oṣù lé àmì islam ní kò sí lọ díẹ̀ fọ́ ẹni tí ìbá ti sí lọ kìí ṣe mùsùlùmí ọ̀ bá àgbẹ̀tẹ̀sùbá kọ́rùn kò fi kọ́rùn mọ́tò rẹ̀.

àwọn ọmọ àka yín ọlọ́wọ́ fún wọn lọ́rọ̀ sọ́njọ́ gbẹ̀ndà kìyàmà wọ́n jẹ́rìí fún yín. ìjẹ́ bó ti ṣe jẹ́ táwa wọ kan wọ́n ń kọ́ ọmọ lọ kálukú bá ń sọ lẹ̀ kálukú bá ń sọ lẹ̀ wọ́n wá wo títí pé ẹ̀ sọ ti yín lẹ̀. kọ́lẹ̀ lómi wọ́n lè fà sẹ́yìn wọ́n lè lẹ́yìn láti ẹ̀sùn láti ẹ̀rí yẹn ó tún ti dà mí tàwọn ń tọ̀rí kọ́ bàjẹ́ àwọn tọ̀rí kọ́ àwọn tún dára sí lórí wọ́n máa fi tẹ̀sùbá àmà tìjàníyà yàtọ̀ sí wọ́n máa fi yàtọ̀ sí gbogbo rádaràdà kò sí dáhà bẹ́ẹ̀ ọmọ aká ń bẹ pẹ̀lú ń wọ́n Sunday. sádàdàlẹ̀ ni a eléyìí ò nídìí béèrè àdàdàlẹ̀ kọ́ ni àdàdàlẹ̀ gidi nǹkan ọba yé yẹn lè ẹ máa béèrè ẹ máa béèrè béèrè tó ti yé tọ́lọ̀ ló ká ẹ máa lọ àṣà láti jọ Sunday àdàdàlẹ̀ burúkú náà fi wá lábẹ́ òfin mo ń ṣèbéèrè nípa aró eléyìí torí pé wọ́n sọ pé ìdá ọ̀rìfẹ̀ ti sábà bó a máa ń tọ́ ni ti àwọn àrégbè àti ranu lọ́pọ̀lọpọ̀ mójútó ni wọ́n tẹ́ bàtì wọn ò ní wá mọ́sálásí àsàlásì ẹnìkan ni ẹ bá ń bẹ lọ ní yorùbá lẹ́kọ̀ọ́ ó fi irun rọ̀ mí lọ́rùn bó ti fàsàlátù rọ̀ mí lọ́rùn ẹ ọ̀daràn lásàlátù òfò ni ó gbé ọwọ́ àlùjẹ́nà àwọn àbá lásàlátù náà mà wọ́n fi ń pawó ni bẹ́ẹ̀ ni bá ṣe dùn sí bẹ́ẹ̀ ni wọ́n pawó wọ́n lè ní àlàó máa sẹ́lí sẹ́lí báwo èpè ní ẹlẹ́dẹ̀ẹ́ lárúbáwá. Allahumma salli kí ni jẹ́ bẹ́ẹ̀ Allahumma salli salli àwọn ní salli. àwọn tí ọ̀dà bíi sí kí ó máa kọjú sọ́wọ́ àtọkọjú sí. ọkùnrin ọlọ́kùnrin yóò jókòó láàrin obìnrin olóbìnrin àwọn náà wàá lé tìró lọ́wájú ẹ̀ òní ó ti mọ̀ wọ́n èwo lè tọ́ ṣẹ̀ṣẹ̀ parí nǹkan oṣù èwo lè ti ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ ń ṣe nǹkan bí màsàlásì ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti gbọ́rọ̀ kí ló dé alásàlátù ọkùnrin ó rí à sàlátù obìnrin yìí náà ta ni sáà wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ pa ìdúró ní débẹ̀ wọ́n ní alásàlátù kílẹ̀ bá dúró làyíláyí làláwò là bá dúró wọ́n kú omi òdìlé babaláwo àbẹ́rẹ́ rí nǹkan mọ́ táǹpẹ̀yìn lásàlátù rọ̀ sọláàtù yẹyẹ kọ́dọ̀ nǹkan tọ̀rí kọ̀ ni tí wọ́n dára jù àsàlátù tẹ̀rí tán lọ tọ̀rí kọ̀ ni tí wọ́n dára jù torí ẹ̀ kí ni ìdájọ́ tìjàníyà àdádálẹ̀ kádìríyà àdádálẹ̀ ṣáàdìlíyà àdádálẹ̀ badawiya àdádálẹ̀ naqshabandiya àdádálẹ̀ rifaahiya àdádálẹ̀ àsàlátù ńkọ́ àdádálẹ̀ lónà àdádálẹ̀ burúkú. ọjọ́ bó ti ṣe jẹ́jẹ́ rẹ̀ adúpẹ́ wọn làwọn tún ní sèmá láti òní lọ bẹẹ ni àbí sọ alhamdulilayi wọn làwọn ètò ẹsẹ tẹlẹ náà wọn lẹ́nìkan ọ̀ràn yàn lọ́wọ́ ọba yàn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ nìyẹn sọ pé tó rí tí mo yìí ni mo ọjà bíi ọba bùn tẹnutẹnu àní náà nù pé ni rìbá ni ọba àfún tẹnutẹnu ọba àti fún tọkàntọkàn ọba àfún tọwọ́tọwọ́ rìbá ni. sọ ẹ̀gùn à ń bọni lẹ́kùn sọ di ìgbà míì lọ́dún míì nígbà tí ò tiẹ̀ ní jọra wọn. o ti gbọdọ̀ ní lẹ́mìí rẹ ipò ogun lẹ́kùn nítorí ìpẹ̀tọ́bọ̀ sìn. ilé ìjẹ́bù ti jẹ́ wọn á ní lùdó bọ́ọ̀lù àti káàtì gbogbo eléyẹ tẹ́tẹ́ la pè lábẹ́ òfin ọlọ́run tẹ́tẹ́ ni ọlọ́run bá sọ pé innamal khamru wal maysiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun ọlọ́run ní àti ọtí àti tẹ́tẹ́ àti gbogbo ń táwọn èèyàn máa ń dá alẹ́ ló kọ́ fáwọn fẹ́ fi máa ń tọ́pamọ́ bíi bíi bíi agbégbá bíi ọ̀pẹ̀lẹ̀ bíi ifá bí ìwọ tó ń tẹyàn rìn náà àtàwọn tí ń gbére ọlọ́run ní ìdọ̀tí ni orí tí a ṣe tán ni ẹ jìnnà sí kẹ́lẹ́ bá a sórí rẹ̀ torí délé àti lùdó ni àti bọ́ọ̀lù ni àti wọ́n ti pè àti káàtì ni gbogbo ẹ̀ rí tẹ́tẹ́ ni wọ́n pè lábẹ́ òfin ọlọ́run ọba wa tí ọba yíyọ tí wọn bá ṣe wádìí ìjìnlẹ̀ yóò padà yíyọ nítorí pé ẹ rí i pé lúdò táwọn èèyàn ń ta yẹn ẹ lè má fowó lẹ̀ sí i ṣùgbọ́n bàbá ńlá tẹ́tẹ́ ni tẹ́nìkan bá jẹun lẹ́ẹ̀kan ọ̀pọ̀ ọláyò nínú wọn náà ṣe ọlọ́ọ̀lì gbà wọ́n lè ta tó yẹ mẹ́ẹ̀ẹ́dógún nítorí tó bá ti jẹ́ eight to seven ò ní gbà wọn náà fẹ́ rí pé wọn náà fi tiẹ̀ sókè àná ń pè tẹ́tẹ́ náà tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀lù wọ́n bèzì ẹ̀ lórí tẹ́tẹ́ ni ẹ̀yin ẹ̀kọ́ tó máa ta agbábọ́ọ̀lù kan wọ́n lè ta agbábọ́ọ̀lù kan ní two hundred million euro two hundred million euro ẹ bá ní gbé sí náírà kí èso owó kékeré àfa wọn rà tán dá pọn agbábọ́ọ̀lù wọn ni kò ṣe dáadáa torí pé wọ́n gbá ní bọ́ọ̀lù wọ́n ṣe léṣe lójúkun wọ́n wá fẹ́ tà èèyàn fana ìṣe bọ́ọ̀lù so ọwọ́ akọ ẹni tí ó rà owó tí wọ́n ń ná kò tó bẹ́ẹ̀ àti rẹ̀ ní ná ní hundred hundred million euro tàtà náà wàá ṣòfò hundred million euro bẹ́ẹ̀ níbo làwọn ti ń rówó náírà táwọn ní ń ṣàwó ni kàlà wọ́n ní àwọn àwọn kílọ̀bù kílọ̀bù bọ́ọ̀lù yẹn ńṣe náà máa ń rówó yẹn kójọ látàrí tẹ́tẹ́ àwọn yẹn máa ń gbé dúkìá ńlá kalẹ̀ tí wọ́n fi tí wọ́n fi tí wọ́n tí wọ́n fi jọ máa lérí síra wọn kó tó bá pẹ́yìn lẹ́ bá borí àbáwọn la bá borí ilé yọ lọ sí dúkìá yọ lọ sí mílíọ̀nù yọ lọ sí àtòwó táwọn èèyàn sansan fi wọlé. síbẹ̀ yìí náà rí nàìjíríà lẹ́bù tí bàbá àtọmọ tí wọ́n jọ máa dìkúkù síra wọn láì jà àwa láborí yín àdìpá nàyín lónìí náà ni tẹ́fà fi lè nà wá àtẹ́fẹ́ gbé bàjáde yẹn à bàjáde tó ń pọ̀ gbà láwìn ó tún gbé kalẹ̀ abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti lóòzì lé rẹ̀ ní nàìjíríà yìí náà ọ̀pọ̀lọpọ̀ ti lóòzì máṣíìnì rẹ̀ látàrí bọ́ọ̀lù òfò yìí ambọ̀sibọ́sí àtàwọn akó káàtì ìpèjọ́ kà ń bẹ lọ́wọ́ o a'udhu billah tó gbogbo eléyìí tẹ́tẹ́ ni ọjọ́ bó ti ṣe jẹ́ ọlọ́run bá kó gbàdúrà wa ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. naam alhamdulilayi ọlọ́run kọ́ bá sọ àwọn sheikh wa ní ẹ̀ka olóore ẹ̀dẹ́ kúkú wà bá a ẹ̀ ní ọmọdé àti àrẹ́sọ̀